وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فالعياذ بالله سبحانه وتعالى ليس يتوقف الله الشيء الصلاة هو النبوة محمد صلى الله عليه وسلم المبعوث رحمة للعالمين النبي تي قلوا وابيدي رحمة للعالمين كما جايك أتيانو فمبوا بنلاي kí asọ̀látù náà máa wá lọ rí bá àti àwọn sàhábà àti gbogbo àwọn ẹni tí wọ́n bá tẹ̀lé ìlànà òṣèlá Muhammad sallallahu alayhi wa sallam títí yóò fi di ọjọ́ ìgbéǹde alqiyama lẹ́yìn náà a tún máa tẹ̀síwájú ní ibi idhnillahi ta'ala lórí àwọn masáìlú wa ahkam as استعدادا لاستقبال شهر رمضان المبارك أما تسواد لوريا وعلامة يورو أتيا ويتاجو تسوقا قما أوي بيبا استعدادا لشهر رمضان لا تلمورا múra kalẹ̀ ipa wa náà fẹ́ pàdé أوان بيلوم الله سبحانه وتعالى بمنه وكرمه وعزه وفضله أتما شيابيه ورسلينا أوان تكي واشي أرى الله تكي شي أرى النبي أبيلوم الله سبحانه وتعالى قال تاكو جوجاري كما جكا وكنا وجين وجالي àwọn ọ̀rọ̀ ìfẹ́ inú tí àfáà ti ń bá ń sọ̀rọ̀ ó máa dáná láti bẹ̀rẹ̀ ọlọ́dàkùn má ṣe ọ̀rọ̀ wa ní ọ̀rọ̀ ìfẹ́nú gbogbo dábàá sọ kó lu àwùjọ ṣe déédéé qala Allah qala rasuluhu qala sahaba. ní tí àwọn agbéyẹ̀wò lénìí tí abára làyè rẹ̀ títán tá a bá sì ní títán bí idhnillah a máa tẹ̀síwájú ní déédéé àsìkò yìí náà lọ́la gẹ́gẹ́ wa. títí Ramadan ló fi wọlé bá ti máa ṣe àlàyé ọ̀rọ̀ náà rèé títí tó fi di ọjọ́ alákọ̀ọ́kọ́ nínú oṣù Ramadan tí a wá padà sí àwọn ìdánilẹ́kọ̀ọ́ wa olójoojúmọ́. níta wàá gbé yẹ̀wò ní mubtilatu siyam mubtilatu as-siyam a ti ṣàgbéyẹ̀wò orígun tí ò gbọ́dọ̀ má pé nínú àwẹ̀. níta àgbọ́dọ̀ má rí níbi àwẹ̀ wa tá a fẹ́ gbà àti ṣe àgbéyẹ̀wò ilé yẹn lánàá bi aunillahi wa rahmatih pẹ̀lú àánú ọlọ́run àtìkẹ́ ọlọ́run àti ìkúnlọ́wọ́ ọlọ́run lé wa lórí. níta àwọn wa ṣíyẹ̀wò lé nìyí bi idhnillah òní mubtilatu siyam àwọn nǹkan wo ló ba àwẹ̀ àwọn nǹkan wo ló ba àwẹ̀ jẹ́ agbègbè kan nu nínú agbègbè táàtún wá padà gbéyẹ̀wò náà tabako lágbègbè yìí ó ní pé àwọn nǹkan wo ní sẹ̀rí àgbà wá láàyè káláwẹ̀ lè máa ṣe é tí ń bẹ́nu yìí tọ́lọ̀ ní ká lẹ́kọ̀ọ́ débẹ̀ kó yẹ ká jìnnà sí i àbí pé ta lẹ́kọ̀ọ́ débẹ̀ pé kò sí láì fi ń bẹ̀ lóòótọ́ ìsì ń bẹnu ẹ̀ ní tó ṣe pé ẹlòmíì ti fojú pé bóyá ó máa ń ba àwẹ̀ jẹ́ wò ó bẹ́ẹ̀ sì ni kò ba àwẹ̀ jẹ́ àmọ́ táwọn kọ́ fẹ́ gbéyàwó báyìí ni àwọn tẹnu kò lé lórí pé béèyàn báyìí ti ti tẹ̀ wò àwẹ̀ rẹ̀ ti bàjẹ́ àwọn tó wà máa ń ba àwẹ̀ jẹ́ yìí ìran méjì ni wọ́n ìran kan bẹ́ẹ̀. يبطل الصوم ويوجب القضاء ina kan ni tó ṣe pé yubtilu as-sawm yóò ba àwẹ̀ jẹ́ bá ti wí wa yujibu al-qada dandan àwẹ̀ tó bàjẹ́ o a gbọ́dọ̀ san padà ina kejì yubtilu as-sawm yóò ba àwẹ̀ jẹ́ wa yujibu al-qadaa wal-kaffara yóò wá dájọ́ pé dandan ká san àwẹ̀ ní padà ẹ̀kíní a tún wá san ìtanràn torólùwà rẹ̀ dáràn ní làwẹ̀ ní ti bàjẹ́ tó di mélòó báwọn àbáwá mú kẹta náà wá àmọ́ ti wà nínú alákọ̀ọ́kọ́ ó onímọ̀ míì rí pé yubtilu sawm ó ti bàwẹ̀ jẹ́ wa yujibu istighfar ó wá máa máa sọ ká lọ tọrọ àforíjì ìdọ̀nà yẹn bóyá yóò lè rà nù ọlọ́run àwọn bí wọn bá lóun san padà ìkàndà rẹ̀ láàmú nítorí pé ọ̀ràn tó dá ọlọ́run ó kọjá kó lóun kàn fẹ́ san ààwẹ̀ padà kó wá rò kóun ti tán so tó bá kàn san ààwẹ̀ padà kò tí ì tán náà. àwọn abẹ́lẹ́ wọn bá wa subhanahu wa ta'ala bimanihi wa karamihi wa izzihi wa fadlihi kọ́lá wọn mọ́tà fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ náà kó ṣe ní ìrọ̀rùn fún wa láti lè ṣàlàyé ọ̀rọ̀ náà tábàárí àlàyé rẹ̀ sí àgbọ́yé rẹ̀ ọlọ́mọ́tà fún wa àkọ́kọ́ inú tó ba àwẹ̀ jẹ́ òun ni al-aklu wash-shurbu amdan al-aklu wash-shurbu amdan kéèyàn jẹ àbí amdan la khata'an kó kalẹ̀ kalẹ̀ jẹ oúnjẹ náà abókanlẹ̀kanlẹ̀ mú nǹkan náà irú ẹni yìí àwẹ̀ rẹ̀ ti bàjẹ́ wal maqsud tábà sọ pé èèyàn jẹ èèyàn mu ó ní kó gbé jíjẹ yẹn àbí nǹkan múmu yẹn kó gbé igba ọ̀nà bí ẹnu rẹ̀ tó ń jẹ mọ́ ń gbà so gbogbo tó bá ti gbà bí ọ̀nà ẹnu yìí kọjá lọ sọ́nà fún un olúwa rẹ ti ara rẹ̀ jẹ́ àmọ́ o májẹ̀mú tó dé ni pé ìdá káàna àmúdání tó bá ikú olúwa rẹ̀ màmá wa wí yìí ta ló bàwẹ̀ jẹ́ yìí kò bá jẹ́ ń tó dùn yẹn jẹ́ kò bá jẹ́ ń tó korò lèyẹn jẹ́ kódà kéèyàn mu ìtọ̀ kó wá ní ah, ìtọ̀ náà tẹ̀ kúkú ní tẹ́lẹ̀ tẹ́lẹ̀ àwẹ̀ mi lọ nǹkan kan ò gbọ́dọ̀ gbọ́ ọ̀nà ẹnu wà yìí lọ sọ́nà ọ̀nà fún ó jẹ́ kódà pé èèyàn máa kó yẹ̀pẹ̀ jẹ irú ẹni bẹ́ẹ̀ àwẹ̀ rẹ̀ ti bàjẹ́ torí àwẹ̀ ni pé ká ṣe ìmùsáàfù kúrò níbi kí nǹkan ó kọjá wa. ìran míì wá ni ẹni tó ṣe pé ó jẹ ó mú khata'an aw nisiana, pé ó ṣe ní fèkì aw nisyana àbútí ẹ̀ ti gbà ló dénú àwẹ̀ ló wá ó wá jẹun àbúmu tó ti gbàgbé inú ẹni yàwó ẹni ò bàjẹ́ ẹni àkọ́kọ́ táwọ̀ ẹ̀rẹ́ torí pé nítorí pè ní àwẹ̀ fún wa ni pé wàkúlù ọlọ́ni ẹ̀ máa jẹ واشربوا اسماموا حتى يتبين لكم الخيط الأبيض من الخيط الأسود من الفجر ثم أتموا الصيام إلى الليل so jíjẹ múmu ìgbàláyè tọ́lọ́wọ́n bá fún wa dà láti mọ́gírìbù ní ó fún wa títí òfìdásíkò fájìrì ó wá látàsíkò fájìrì yẹn jíjẹ múmu ti lọ nìyẹn ثم أتموا الصيام إلى الليل ẹ máa wá kára ró bẹ́ẹ̀ tí ó fi dalẹ̀ nǹkan pè láwẹ̀ nu ẹ̀rí pa kálá nínú àwọn arúkàlù síyà nínú àwọn onígun àwẹ̀ ẹni tó bá wá ṣe pé òun ò wá mọ̀ọ́mọ̀ túrẹ́ni tó mọ̀ọ́mọ̀ lẹ́yìn páwẹ́ rẹ̀ bàjẹ́ ẹ̀ ó tún ṣe lọ́wọ́ nítorí pé ó mọ̀ọ́mọ̀ gbà àwẹ̀ ni kódà ọ̀dẹ́dẹ́ kó túbá irú ẹni láláwọn onímọ̀ kan lọ bíi pé tó bá ti kú mọ̀ọ́mọ̀ báwọn ni tó rántí bẹ́ẹ̀ lọ́sàn-án Ramadan kó wá jẹun ìyóò làwọn onímọ̀ míì ní gbèsè awẹ́ wo ni ó máa san padà nídìí kó san padà mọ́ wọ́n nítorí ọ̀ràn tó dá kò nítanràn kò sì nídìí ó san tọ́lọ́ gbọ́lọ́wọ́ ọba ò nídìí ẹ̀ mọ́ àsìkò tọ́lọ́wọ́ ọba nídìí rẹ̀ náà nínú oṣù Ramadan tó sọ pé faman shahida minkum shahr falyasum bẹ́ẹ̀ni tó sùn yẹn bá ti bá láyé kó gbàwẹ̀ tó sùn yẹn wá gbà kó wá gbà mọ́ pé ó dàbí ẹni tó ń kírun sígbà tásìkò rẹ̀ ti kọjá àbásìkò rẹ̀ ò tí ì tó irú àsìkò tá a wà yìí káwọn kan wá dìde kan ṣe ìkọ́ ọmọ káwá ní kílẹ̀ ń ṣe káwá láwọn ń kí dòkò

wọn ìróṣù wọn ìsìnkẹ́kẹ́ ó wá bẹ̀rẹ̀ rọmọdán á sọ gbogbo ìtọ́ ń gbà ọkùnrin gbà rẹ̀ náà sílà ó ti gba rọmọdán àwọn níbẹ̀ náà lẹni tó ṣe pé rọmọdán ló ti kọjá àwẹ̀ tọ́lọ̀ wá ní àgbà kó wá ló ti ẹ̀fẹ́ mọ́ gbà á ló ti kọjá àwọn nínú ẹni tó máa ízì kó wà ní ipò yìí òun náà lẹni tó mọ̀ọ́mọ̀ lọ́sàn-án àwẹ̀ tó jẹun ó mọ̀ọ́mọ̀ lọ́sàn-án àwẹ̀ ó mu so ìyíhùn làwọn kan nú àwọn onímọ̀ sọ pé ìntẹ́yàn bá ilé ti báyìí àwẹ̀ ní ti bàjẹ́ kò wá ní sọ̀sọ̀ràn one kò sì ní dáàwẹ̀ yẹn padà mọ́ wọ́n ní rẹ̀ wájú ọlọ́run nínú àwọn ọ̀gá ọ̀daràn ni lọ wá sí tó fi ti yan yanturu gba na kó gbá àwẹ̀ mí ìfọ́lọ́n lọ́pọ̀ ya ó lè gbàwẹ̀ mẹ́ta mẹ́rin ìfọ́lọ́n lọ́pọ̀ yanturu kó bá rò pé òun agbẹ̀yàn kan òbí sẹ́yìn ọ̀kan padà yìí ló ọgbà àwẹ̀ lọ́pọ̀ pé tó o fẹ́ wojú rere ọlọ́run sàárà ó pọ̀ lọ́pọ̀ yanturu náfìlà ó pọ̀ lọ́pọ̀ yanturu ìlàwọ́tòlù Qur'an ni ó jẹ́ kó pọ̀ wọ́n ti bá ṣe àwọn ṣe olóore tó pọ̀ báwọn ṣe dáadáa máa ń pa ẹ̀ṣẹ̀ rẹ̀ igi bóyá tí ṣé olóorí bá pọ̀ báyìí pé àwọ̀ ẹ̀ pé kó sí ìkọ́ra àná ọlọ́run ṣùgbọ́n subhanallah ọ̀pọ̀lọpọ̀ tí ó bá jẹun lọ́sàn àwẹ̀ báyìí ló jẹ́ sí ọ̀rọ̀ káńdì àwọn àfáà tó dúró lórí ìlú eléyìí ọ̀rọ̀ wọn nítumọ̀ gan-an tọ́gbà pé nítorí bá fi lè mú màmá jẹun àbó mu nǹkan lọ́sàn-án àwẹ̀ kó mọ̀ wùlẹ̀ sọ pé òun san padà dúrúgbọ́ lọ́wọ́ bò nídìí ẹ̀ mọ́ àsìkò tó nídìí ẹ̀ ni faman shahida minkumu shahr ba gbà á nígbà ẹni bá tó ṣùyẹn bá ti bá láyé kó gbà á so oṣù yẹn wá báyìí o kò rẹ̀ ó ṣèrìn àjò ó ṣàìsàn ẹ̀kíní kan ò dán ó wá kán màmá wò pé wò ó lọ́sọ̀ yìí ni ò gba àwọn ẹja rí bá lọ màá sán padà subhanallah wọ́n ní eléyìí àìbẹ̀rù ọlọ́run ọba tó náà ni ó mú yẹn síbẹ̀ ẹni tí bá ti wá bẹ̀rù ọlọ́run tó lè mọ̀ọ́mọ̀ sí ẹ ìjìyà tiẹ̀ náà ni pé kó pé ọ̀ràn lòun dá ọ̀rọ̀ inú àwọn ọ̀nà tó sì lè fi ojú rẹ̀ náà nìyẹn ìta ara pọ̀ kí kódà kó tó ṣe múra fọlọ́n wá ṣe múra ọ̀rọ̀ yẹn kó ṣe múra mi kó mọ lọ bẹ lọ́n kó ṣe àdúrà kó ṣe àwọn tí olóore kó wá ti ṣe olóore síwájú tó pọ̀ bóyá bóyá ó lè rànà lọ. ọ̀kan nù. àmọ́ràn àwọn tó pọ̀ nínú àwọn àlùfáà náà wá ní ẹni bá mọ̀ọ́mọ̀ tó jẹun lọ́sàn-án àwẹ̀ tó mọ̀ọ́mọ̀ tó mu lọ́sàn-án àwẹ̀ àwẹ̀ rẹ̀ bàjẹ́ o àwọn náà ní àwọn náà sí agiri pẹ̀lú àwọn àfa alákọ̀ọ́kọ́ ní pé ọ̀daràn ní wẹ́ẹ́ níbẹ̀ o ọ̀daràn ní o kódà àwọn náà agiri ìdílẹ́bù pé ìmọ̀ràn táwọn yìí ń fún pé kó lọ rí wáṣẹ olóore tí ó pọ̀ ọ́n aláwọn náà ó fún orúmọ̀ràn pé kó lọ rí wáṣẹ olóore tí ó pọ̀ tí ó ṣe síwájú ọlọ́run tẹ́tí ṣe olóore yẹn bá pọ̀ tó ṣe síwájú ọlọ́run làálà bó ó ṣe é ṣe kó rà foríjì ọlọ́run àwọn ni àmọ́ gbèsè ọlọ́run ti ń bẹ lọ́rùn rẹ̀ ìgbè tí rọmọdọ́ọ̀nù bá lọ tán kò máa padà náà gbà káwọn ní ó ni nítorí pé gbogbo èèyàn ló gba ìwọ náà gbọdọ̀ gbà wọ́n mọ̀ pé tó jẹ́ solution sọ̀rọ̀ rẹ̀ gẹ́gẹ́gẹ́gẹ́ òun náà ni kó ó ti gbogbo ẹ̀yin ọmọ ìyá wa nínú islam ẹ̀yin ìyá wa ẹ̀yin bàbá wa ẹ̀yin bọ̀dá wa ẹ̀yin ọ̀rẹ́ wa kódà ẹ̀yin àbúrò wa àtẹ̀yin àǹtí wa ẹ dákun ẹja bẹ̀rù ọlọ́run o ààwẹ̀ yìí ọ̀ràn yẹn ni kéèyàn ó gbà á dandan ni ẹni bí òkè ò bá ti gbà á ó lẹ́tọ̀ọ́ pẹ̀lú ọ́ fìyà nítorí gbẹ̀ndàlùkìyà rẹ̀ àtàmọ́ àkọ́nìkan kó jìyàwó ìdí nìyẹn mọ́kàn gbàtàn jẹ́ pé ẹbí ń bá ti ṣe ìwé nǹkan san padà náà ká má gbàgbé alátàlá nàbùwà Muhammad sallallahu alayhi wa sallam tánàbí lá òṣìṣẹ́ púpọ̀ láàrin yòó tánàbí ló ń wọ́n ráwọn méjì kan nígbà òun sùn tó ń lálàá àwọn náà wá pa òun láti ẹ̀ pé ó yá òkè apáta rí mọ́ gùn ún anábìnú wa ni ilé ah, yóò ṣe gùn àpáta àwọn òtítí gùn lóòótọ́ ó ní bí ẹnìkan ti fọwọ́ gíhùn ní tìka alápọ̀ ọ̀tún ẹnìkan náà ti kéde rẹ́ni ó fọwọ́ gíhùn ní tìka alápọ̀ òsì ó ní bá ti gbóhùn gùn orí òkè àwọn àpáta ń lọ́nu ó nígbà àwọn á dé orí àpáta ló wọ́n ń gbóhùn àwọn èèyàn kan tí yà ń jẹ ah irú òun wo tí mò ń gbọ́ yìí wọ́n á sọ fún òpin háàbà ìwáhù ahàlì náà ohun tó ń gbọ́ yìí ohun àwọn ẹni tọ́lọ́hun ọba ń fìyà jẹnu náà àwọn ọmọ náà ń pariwo tán rí òun ó ní kété lòun wá rí àwọn kan tí wọ́n fi jìnnìkìtì wọn lẹ́sẹ̀ tán fi sun wọn kọ́ sórí òkè báyìí tán wá dórí wọn kodò bẹ́ẹ̀ tí gbogbo ẹnu wọn yìí ti yá tí ẹ̀jẹ̀ wá ń kán bẹ́ẹ̀ tí ń kán bẹ́ẹ̀ tẹ̀ sí ìlú dámẹ́n tẹ́jẹ̀ ń kán bẹ́ẹ̀ ó wá béèrè pé àwọn àwo rí ọ̀ràn wo náà dá níbẹ̀ ni o àwọn eléyìí làwọn tó ṣe pé lásìkò táwọn èèyàn bá ń gbààwẹ̀ àwọn máa ń jọ̀sán ẹ̀dá kò sírú yàbá ìbálẹ̀mọ́ wa jẹ wọ́n mọ̀ pé ọ̀rọ̀ à ń san àwọn ẹni padà ń kọ́ ní solution o máa ń lo fẹ́ máa mọ̀ jáwé rẹ nínú Ramadan máa lo fẹ́ máa mọ̀ mú nínú Ramadan yóò jẹ́ pé nǹkan kan ni ó tì ọ́ tó fi nílé gbà wẹ̀ àmọ́ kọ̀ọ̀kan wá dídí mọ́ gbà wẹ̀ kan wá ní kílódé kọ̀ọ̀kan ní ọ̀kan gbà náà ni bí ìgbà téèyàn ń sọ bọ́ọ̀lù fún ọwọ́ wa ni pé ọ̀ tó pa mí láti ọtí tó la nǹkan bọ̀ mí ní ọrùn ọlọ́run dá kókó mójú kó fẹ́ nípa kan wa ọlọ́run kó sì ṣàlékún àgbọ́yé àti àlékún ìmọ̀ ọlọ́run mọ́tà àti fún gbogbo wa ìmánì téèyàn fi wá máa ń lè tẹ̀lé tọ́lọ́run ọlọ́run dá kó má gba ìmánì kúrò lára wa kó ṣàlékún ìmánì wa kó ṣàlékún ìdúró déédéé wa. tọ́ ẹni bá wa ṣe pé ń gbàwẹ̀ ó ti wá gbàgbéra lọ́sàn-án Ramadan mo bá rí tébù wọ́tà ló bá kàn fún ló bá tu ló bá mú àbúkàn wọlé ló bá kàn fún jẹ kan lẹ́yìn ló bá dẹ̀ tún jẹ mọ́lẹ̀ ló bá jẹ níbi ó ti wá ń jẹ lówó inú àwẹ̀ mọ́lá wa àbí bí ó ti ń mú lọ́wọ́ a mọ̀ wà nínú Ramadan àbẹ́yẹ̀ kan ló pe láti rí bí a alájẹ́ ẹ̀gbáwẹ́ ní àbá ẹ̀gbáwẹ́ ní ni ó wá ronú bẹ́ẹ̀ ah ní ìrántí mọ́fà wà nú àwẹ̀ irú ẹni yìí àwẹ̀ rẹ̀ kò máa gbà lọ. òjíṣẹ́ ńlá anábíwá muhammad sallallahu alayhi wa sallam من حديث أبي هريرة رضي الله تعالى عنه الذي أخرجه الإمام البخاري ومسلم وأبو داود والترمذي ومن ماجه ففي الله العافية àbúrò rírá nẹ́bùwà Muhammad sallallahu alaihi wasallam sọ pé manasiya ẹni bá gbàgbéra wa huwa sa'im tó ti gbààwẹ̀ fa akala aw sharib ló bá jẹ nǹkan aw sharib abómu nǹkan anábì ní falyutimma sawma irú ẹni bẹ́ẹ̀ kó kọ̀m̀plíìtì àwẹ̀ kó má gbàwẹ̀ lọ anábì níbi ni pé fa innama at'amahu Allah wa saqah anábì ní tó ṣe ń bẹ̀rún olúwa ló kàn màámà fẹ́ fún lóúnjẹ ó sì màámà fẹ́ fún lómi mu kó jẹ́ bónọ́sì tó tó bá jẹun àjẹgbé ni o ní tó bá mú àmúgbé ni o jàmá ta ló wà nírú ipò yìí ẹni tó gbàgbé má tanra rẹ o sọ pé alùpùpù ti já mọ̀ pé balil insanu ala nafsihi basira walau alqa ma'azira olúwa ní òkòkò olè kòkò nínú ọmọ màmú ọmọ nìyẹn mara rẹ̀ dáadáa kódà kó máa kó àwọn ẹsíkìsì jọ ó mọ rẹ̀ ìwọ bá máa mà tó jẹun tó mú awakọ ọmọdé ẹgbẹ́ ní ah mo ti gbàgbé níjà ah òṣàjẹ ṣe nǹkan jẹ ẹrẹ mi létí ẹẹ ayé àbọ́rẹ̀ ẹ̀ ló sọ ah ó sì kan àdúlá ní mo ti gbà wípé àgbàwẹ̀ balẹ̀lẹ̀ ìsánú àlànàmùsì yìí bàṣírọ̀ wọ̀lọ́wọ̀ alùkọ́ màáfi òkùnkùn olé fún un kó nínú ọmọ ṣe kíra pé kó eléyìí fẹ́ni bá gbàgbé nínú lábùdó àbí dàwúdù kan wọn lọkùnrin kan ló wá sọ́dọ̀ ànábì Muhammad sallallahu alaihi wa sallam faqal ìgbó délé wá nílẹ̀ ànábì inni akaltu wa sharibtu nasiya inú àwẹ̀ láwàá àmọ́ mo gbàgbéra mo ti wá jẹun kódà mo tún ti mú mi lé pàánà sọ mo ti ń gbàwẹ̀ faqal anabuwa muhammad sallallahu alaihi wa sallam ni ẹn tiwari yun atacamakallahu wasakọka atacamakallah wasakọka atacamakallah ọlọ́run ló bẹ́ẹ̀ kó bọ́ lóúnjẹ o wasakọka ló sì bọ́ lómi ni bónọ́ọ̀sì nìyí o so irú eléyìí ó máa wá ṣẹlẹ̀ látọ̀dọ̀ abu salama náà náà sọ̀rọ̀ pé man aftara fi shahri ramadan nasiyan fàlà kọ̀dọ̀ àlẹ́ yìí wọlé àtẹ̀fà ẹni bá jẹ tó mu tó gbàgbéra kò ní san gbèsè kódà kò sì ní san ìtàn ìyóò fẹ́ni tí o bá gbàgbéra ní wàhálà nàbùwà muhammad sallallahu alaihi wa sallam sọ̀rọ̀ hadithi pé rufi an ummati al-khata wa nisiyan wa masukrihu alayhi. àlè umma mi yìí ọlọ́run ọba ò ní bí wọ́n láwọn nǹkan kan alkhata àti ṣe wọn tó bá ṣe wọn ní kọ́lẹ̀ fún wọn tó jẹ́ mistake wọn ni fian ní tó bá gbàgbé tí wọ́n bá ṣe wọn ní kọ́lẹ̀ fún wọn wọ́n máa súkiri hú àlè ní tó bá sì jẹ́ wọ́n palẹ̀ lórí náà wọn ní kọ́lẹ̀ fún wọn yóò já sí pé tírú àṣìṣe báyìí bá wá ọlúwa ò fi bì yẹn àmọ́ ìtẹ́yìn owó rojọ́ lé lórí jàmá ee olẹ́ni tó bá mọ̀ọ́mọ̀ jẹ́ àbúmọ̀ọ́mọ̀ mu má bá wọn sínú po bẹ́ẹ̀ o ǹjẹ́ ò bá mú ọjọ́ lọ́sàn-án rọ̀mọ̀dánà àbí mú lọ́sàn-án rọ̀mọ̀dánà yóò jẹ́ tíṣẹ̀ rí àgbà ọ láàyè ó lè torí ẹ̀jọ́ jẹ́ ó lè torí ẹ̀jọ́ ọmọ gbàwẹ̀ láì bá ti fọ́ọ̀lù sírú ipò yìí pàlá ìjàmá ọ̀ràn lèyàn ń o ọlọ́mọ ti jẹ́ adáná ọlọ́run kò sàlékún àgbọ́yé ẹ̀sìn fẹ́ nìkan kan wa kọ́lọ́n kó sì jẹ́jẹ́ ẹsẹ̀ wa kó bá wa mú ẹsẹ̀ wa dúró déédéé lórí tawhid àti sunna yíyún ó jẹ́ nínú nǹkan tí a gbọ́dọ̀ kọ́ yí dáadáa mọ̀mọ́ ẹ ń bá mọ̀ọ́mọ́ gbà wẹ̀ ẹ wo báwọn bá ti ń yapa inú àwọn kan ní kó san padà àmọ́ dáná náà ni àwọn kan ní mọ̀wulẹ̀ san kan ó dáná ni ó wá bọ́ọ̀dù wá polisi ọlọ́ọ̀ni ìfẹ́ àwọn míì nù àwọn àlùfáà wọ́n ní kó san padà kó tó wá san kó san padà kó tún wá san kàfàrọ̀ kí ni kàfàrọ̀ à ń bọ̀ wá bẹ́ẹ̀ o kó tún wá san ìtanràn ìtanràn ká ní kó túkù lọ́rùn ẹrú bí ò bá lè túkù lọ́rùn ẹrú kó lọ rèé gba àwẹ̀ oṣù méjì tẹ̀léra wọn bí ò bá lè gba àwẹ̀ oṣù méjì tẹ̀léra wọn kó lọ rèé bọ́ aláìní sixteen sixteen aláìní ọgọ́ta jama mùsùlùmí ní táwọn míì tún sọ́nù àwọn àlùfáà náà ó jẹ́ pé wallahu ta'ala a'lam tẹ́lá àwọn àlùfáà wa tí wọ́n ní má wulẹ̀ gbá nígbà míì làwọn bí àwọn Sheikh Islam ibn Taymiyyah al-Harrani alayhi rahmatullah wọn ó dàbí kí wọ́n sábì jẹ́ lọ́sọ̀dà tí Imam Malik rahimahullah àtàwọn míì gan-an àwọn sọ̀hábà tó bá wulẹ̀ lọ́wọ́ ń bá àwọn padà ọ̀daràn ni ó àwọn tó sì ní ó gbáràn ní gbá padà ó àmọ́ ọ̀daràn ni ó tó túnmọ̀ sí pé ọgbà padà ọgbà padà gbogbo àwọn àlùfáà yẹn sì àgírí lórí pé ọtí dáràn wọ́n sì àgírí lórí pé àbíkó wá bó ṣe rójú ọlọ́run olúwa ò má ṣe mí nínú ẹni tí ò ní gbààwẹ̀ o ẹ̀yin ẹ̀yin boys àtàwọn ọmọ ikó àbí àwọn ikó náà kọ́ àtàwọn ọmọ gbòòrò tó ń pera rẹ ní mùsùlùmí ẹ̀ má ṣaláì ní gbà nǹkan kan nù Ramadan o tẹ́lẹ̀ lómi ìbọn tẹ̀lé náà ọ̀bọ ìjọba ọlọ́run kan mọ̀ pé ọmọ ìgboro làwà kí ni jọmọ ìgboro lẹ́yìn kí ni ta ni jọmọ ìgboro wájú ọlọ́run kò sọ́mọ ìgboro kankan gbogbo wa ìdájọ́ kan ní mẹ́ lórí wa gbogbo wa yóò bi bí ó ti bí àfáà pé èéṣì ọjọ́ ó gbà ọmọ ìgboro náà ọlọ́wọ́ bí ọgbẹ́ èéṣì ọjọ́ gbà wẹ̀ àwọn ìdájọ́ tá a máa ń ẹmọ kínú ẹmọ ẹwẹ̀ gbogbo àtọmọ àtọmọ kálukú lọ́wọ́ bá ń dájú ọ̀rọ̀ nìkan lọ́wọ́ abẹ́rẹ́ ọba Allah subhanahu wa ta'ala gbogbo àwọn tí wọ́n ń bẹ nílùú àwọn ipò báyìí ọlọ́run kó tún wá sí kó tún àwọn náà ṣe kó fi ẹsẹ̀ òtún ẹsẹ̀ gbogbo wa túnbọ̀ nílẹ̀ lórí tawhid àti sunna ọkàn náà ẹlẹ́ẹ̀kejì nínú tí kí máa ń ba àwẹ̀ jẹ́ tó bá ti bà á jẹ́ yóò dájọ́ ká san àwẹ̀ náà padà ó náà ní alqay'u amdan awil istiqam ó ní kéèyàn jẹun tán èèyàn mú tán ó ti jẹ sàárì àwọn ẹjọ́ wa bẹ̀rẹ̀ ó lè jọ wọ àárọ̀ ó lè jọ wọ ọ̀sán ó wá máa máa máa kọwọ́ bọ̀nà fún ní o àbófọwọ́ nira rẹ̀ ní dúdú ni o àbófọwọ́ nira rẹ̀ ní ọ̀nà fún ní o láníyàn pé kéèdì ò lè gbé o olóhùn fẹ́ bí kódà pé pé ebi nì kò kọjá pókèlè kan ló jáde padà láti ibi ẹnu rẹ̀ àwẹ̀ rẹ ó ti bàjẹ́ àwẹ̀ ti kíni jama àwẹ̀ ti bàjẹ́ ìyẹn ti gbọdọ̀ ṣọ́ra lórí eléyìí asahabi jalil abu hurairah radiyallahu ta'ala an olugbe gbaworo olojela muhammad sallallahu alaihi wasallam sọ pé man zara'ahu alqay'u wa huwa sa'im falaysa alayhi qada wa man istaqa falyaqdi ana bi man zara'ahu alqay'u ẹni tí èébì bá gbé yára jẹ́ ara rẹ̀ lójòkó àmọ́ èébì wá gbé wa huwa sa'im tí ń fi gbáwẹ̀ kó máa báwẹ̀ tiẹ̀ lọ falaysa alayhi qada kò níbi báwẹ̀ bàjẹ́ débi tí ó padà àmọ́ wa man istaqa'a àmẹ́ni bá mọ̀ọ́mọ̀ lọ rí wákè èébì jáde èébì fi wá jáde fàlìyàkọ̀bì anábì nínú yóò kó san àwẹ̀ ní padà kó sì kí lágbèjọ máa kó san àwẹ̀ tiẹ̀ padà. العلامة ابن المنذر عليه رحمة الله واشي دعوة إجماع وأن أجمع أهل العلم على أن من تقي عمدا أفطر fáwọn ní mọ̀ panu pọ̀ pé ẹni bá mọ̀ mọ̀ pé òun fẹ́ kó òun bì tó mọ̀ mọ̀ bì tó máa máa ṣe ní tí ó jẹ́ ó bí onírú ẹni bẹ́ẹ̀ àwẹ̀ rẹ̀ ti bàjẹ́ san àwẹ̀ rẹ̀ padà. ọlọ́mọṣà fún wa ní ọ̀rọ̀ rẹ̀ so èébì wà lára tó bá jẹ́ tá a bá máa àmọ́ wa kan jòkó wa jẹ́jẹ́ bóyá kíní kan ló fẹ́ mú wa bóyá sẹ̀kẹ́ fẹ́ ti wá bó bá ti sẹnu tẹnu ti mọ́ tán kó mọ kọ́ntínú àwẹ̀ ẹ̀ lọ kó sì ní dá ọjọ́ ọ̀nà padà. bákan náà nínú àwọn nǹkan tó ba àwẹ̀ jẹ́ tí o nígbà tó bá ba àwẹ̀ wa jẹ́ tán á wà lọ rèé tó ṣe san àwẹ̀ padà òun náà ni alhaidu wan eléyìí bá àwọn ìyá wa lóbìnrin alhaidu wan nifas. alhaidu wa nifas ó ní kí obìnrin máa gba àwẹ̀ lọ kí menstruation rẹ̀ wá dé abóbìnrin tó lóyún sínú gbàwẹ̀ ó wá bímọ lọ́sàn-án àwẹ̀ ẹ̀jẹ̀ bímọ ti tẹ̀lé ó ti dínú fasa àwẹ̀ ti bàjẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ eléyìí kódà kò sí àpáyé lọ́dọ̀ àwọn afá torí pé gbogbo obìnrin tí ń bá ń gbààwẹ̀ àbí gbogbo obìnrin tí ń bá ń ṣe nǹkan oṣù ọlọ́run lòun ò fẹ́ràn látọ̀dọ̀ rẹ̀ ńgbà náà òun ò fẹ́ àwẹ̀ látọ̀dọ̀ rẹ̀ ńgbà náà irun kó mọ̀ lóhun san padà àfún amáwẹ̀ ọlọ́run láàbò tí rọ̀mọ̀dọ́ọ̀nù bá lọ tán ó wá ṣẹ́kínú ó san padà obìnrin wa máa ń bára rẹ̀ láwọn kọ̀ǹdíṣàn kan gbà mí obìnrin tí ó ti ń gbààwẹ̀ bọ̀ látàárọ̀ ó ti ń gbààwẹ̀ bọ̀ ó ti ń gbààwẹ̀ bọ̀ ó ti àti ń kí zuhuri à asiri ó wá kú bí ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún táwọn retí pé mọ́gírìbù ó tó kí a lè ṣe ìfọ́r ẹ̀jẹ̀ kó sùúrù ó kàn dé ni ṣẹ́jú bó ti jẹun náà ààwẹ̀ rẹ̀ ti bàjẹ́ instantly one ẹlẹ́ẹ̀kejì yóò san gbèsè ọjọ́ yẹn padà ó di mélòó àmọ́ àwọn obìnrin wa máa ń kan ládùn gbà ní ìwọ̀n mẹtírẹ́sẹ̀ yìí àti ah! mo dẹ̀sí gbà rẹ̀ látàkùn tó kí máa mú ní ìjẹ wàláhì ọlọ́run ọba wa kì í ráṣẹ́ mu mi nílànà sẹ́ríkọ̀ fẹ́bi panú látàárọ̀ bí wàá gò yẹn wàsápàtàlẹ̀ ajírú insha Allah fọkànbalẹ̀ pé ládá ó sátẹ̀ lọ́dọ̀ ọlọ́run àmọ́ ìdájọ́ fíkíù kan ní pé ọgbọ́dọ̀ tó san ọjọ́ nípadà tọ́jọ́ bá tún wá san ọjọ́ ìpadà ọ̀tún gba ládàpọ̀ sánà o amọ́kọ̀ tí ẹ̀ débi panú torí tọ́ lọ́ kí n kòtù tó wá dé rọ̀lẹ́ alérò ah, ah, polúwa wá láàánú kọjá bẹ́ẹ̀ ṣokóbìnrin má máa feel kó wọn tàhárọ́jà mọ́ kó má máa feel uncomfortable àbí kó má máa feel pé bí inconvenience ní kíní ẹ̀jẹ̀ kù ẹ̀ nítorí pé ìwọ ti láníyàn iṣẹ́ àlùjẹ́ náà ó sì ti láníyàn ọ̀fẹ́ gbàwẹ̀ fọlọ́ ládàá níyàn ọlọ́run ọba subhanahu wa ta'ala ó ti dúró nílẹ̀ òbí ládàá òun ti wá nílẹ̀ tó tọ́lọ́run ọba sì ti jẹ́ kó nílẹ̀ bẹ́ẹ̀ inú ṣe oná wa ni pé ìdájọ́ wa ni pé ìgbà tá a fẹ́ kọ́ gba àwẹ̀ dàrí ìgbà tá ni ò ti wá bá ọ ọgbọ́dọ̀ san ọjọ́ yẹn padà bẹ́ẹ̀ náà lóbìnrin àlùfáà níbi ẹni tí ń bímọ àwọn àfáà wa gbé masala kan jáde ń bẹ̀ ìgbà míì obìnrin máa ń bímọ ẹ̀jẹ̀ ìbímọ ò sì ní wá ọmọ ó sì wà ìjọbìnrin jẹ́jẹ́ ìbímọ rẹ̀ wá jẹ́jẹ́ ọmọ sì wà tí ó ti dínú fàṣà àbí kò dínú fàṣà tó bá ń bẹnu àwẹ̀ àwẹ̀ rẹ̀ bàjẹ́ àbáwẹ̀ yóò bàjẹ́ eléyìí àwọn afá àṣàgbéyẹ̀wò rẹ̀ púpọ̀ wọ́n sì ìfìmọ̀ jára wọn lógun púpọ̀ àmọ́ tẹ̀rí wallahu ta'ala a'lam ntaata mọ́ òní pé obìnrin bá ti bímọ àwọn àlùfáà dúró nígbà míì pé ẹ jẹun gángan òní oṣù ọdìlò fàṣà oṣù tá a bá ti rẹ jẹun kéde lò ẹ ó bímọ ó náà ni ìwọ mi tó ọba sí ìbínú nǹkan báwọn rí mọ́ ní òsì o àwọn obìnrin tí wọ́n wọ́n wọ́n yàtọ̀ ọ̀tọ̀ síra wọn fọ́nmọ̀ kí wọ́n sì sọ Yorùbá náà pé àìrí jìnnà láìrí abúgbé ọ̀kẹ́rẹ́ so nínú tó máa ń ṣẹlẹ̀ ni làwọn onímọ̀ ti gbé ìyẹ̀wò bẹ́ẹ̀ tọ́sí rí nínú àwọn ọ̀rọ̀ ìmọ̀ nínú àwọn issues tó máa ń dàrú gan tó lọ́rọ̀ nǹkan oṣù obìnrin ẹ̀jẹ̀ àwọn àdìmọ́ òtọ̀bẹ̀ àwọn natural blood táwọn obìnrin máa ń ní ó kó dààmú bá wọn púpọ̀ because ní ọ̀tọ̀ ní tí ó ti máa wùbọ̀ ọ̀tọ̀ ní bí ó ṣe ṣẹlẹ̀ ní ẹ̀jẹ̀ máa ń dàrú mọ́ lójú gbangba mi ẹ̀jẹ̀ wo láwa pélé ìbáyìí nífìyàn ẹ̀jẹ̀ wo ló tún wá wá báyìí báwọn obìnrin ṣe máa ń oríṣiríṣi nǹkan ni ọ̀tọ̀ ní kọ́mọ láwọn ní discharge ọ̀tọ̀ ní kíní gbogbo ẹ̀ wọ́n wá ní gbogbo náà wí o wọ́n bá dénú àwọn tí ra wa nínú sílá gbogbo ẹ̀ làwọn afáàdé wá ṣàlàyé yéké yéké yéké yéké yéké ọlọ́mọṣà fún alágbọ̀yé ọ̀rọ̀ sọ àwọn míì gbà pé nígbà tẹ́jú ò ti wá ẹ̀sìn fàtà àwọn míwá ní òun ní tí ó sobìnrin di lò fàtà lọ́mọ tó jáde lára rẹ̀ oṣù tó ọmọ bá ti jáde lára rẹ̀ ààrẹ o ààrẹ jẹun ó ti di kínú ó ti di lò fàtà eléyìí ti fẹ́ súnmọ́ pé ó súnmọ́ tó sì lé ọlọ́pọ̀ fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ bákan náà nínú tí a wà tún ṣe àgbéyẹ̀wò rẹ̀ òun ni الجماع الماذا الجماع والوقاع والوتر nínú tó bá àwẹ̀ jẹ́ tí ó sì fa sábà bí kéèyàn ò gba àwẹ̀ padà kó tó wá san ìtara àwọn mìíràn ní wọ́n sì ní nǹkan kò ní gbà á padà mọ́ àmọ́ yóò san ìtara tó rọrùn ló dá ó ní àlùjímà ó ní kéèyàn ò lọ rí báyàwó rẹ̀ ní nǹkan pọ̀ lọ́sàn-án ni ẹ̀rí àárín ìyẹ̀jà kọ́kọ́ ní stop kan ká ní ní kan káwọ́kọ́ kárarú kan mí iná tẹ́lẹ̀ ọ̀rọ̀ ìyẹn ń bóbìnrin ní nǹkan o ìyàwó tó ṣe kí ni tó fẹ́ ní iṣu

kátó máa sọ ẹlòmíì tó ṣe pé àlè yàwó yàwó yàwó tí ò so yìí rẹ̀ àwọn nǹkan báwọn yóò máa béèrè ìyàwó ilé rẹ̀ tọ́ fẹ́ su lọ́kà tọ́ ṣe àkódò nìka tí yìí ń bẹ lórí ẹ̀ kí ó jẹ́ àkódò ṣẹ́rì tẹ́ ẹ náà sopọ̀ nítọ̀nà tó bá ṣẹ̀rí àmú ìyàwó ilé rẹ̀ ní àsìkò àwẹ̀ ẹ wá lọ rí nìkan pọ̀ sábà lọ́sàn-án àwẹ̀ mọ́rò pọ̀ sọ́tàn àwọn ìlago méjì o àbágo méjì lábàgò kan o wò ó ká ní fájìrì ń yọ ní quarter to five for instance ọ̀ká ní ten minutes to ten ten minutes to six ìlú àṣùtà wà yìí fájìrì ò ti wáyọ. àwa kí a ṣùgbọ́n ní six o'clock ọwọ́ wọlé padà láfta six ọwọ́ kíyàwó rẹ̀ mọ́lẹ̀ ńgbà náà ó ti báyàwó rẹ̀ ṣùgbọ́n tán rọ̀ tábá ti kí àṣùbá tábá ti fi fájírì bá ti wọlé kódà ká má ti kí fájírì pọ̀ sí fájírì ti wọlé tọba kí ìyàwó rẹ̀ mọ́lẹ̀ àbá kí lọ́dé ó ti súnmọ́ ìyàwó rẹ̀ lọ́sàn-án rọ̀ gbogbo tí yóò bá ti tábá ti sínú tán láti mọ́gírì tó bá wù ọ́ ẹ̀bá àjọ wà papọ̀ títí fáá وكلوا واشربوا حتى يتبين لكم الخيط الأبيض من الخيط الأسود من الفجر ثم أتموا الصيام إلى الليل sọbẹ́ wa ní fá ṣàjúwá dìrọ̀ lẹ́bẹ̀ ẹni bá lọ rí súnmọ́yàwó rẹ̀ àwẹ̀ rẹ̀ jẹ̀mọ́ ó ti forí sanpá ó ti wá dáwọn أبو هريرة رضي الله تعالى عنه وعن الصحابة أجمعين ورجاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم ولقنيك وصدى النبي لدك فقال ونبو الدلوة صباح النبي هلكت يا رسول الله آه يا النبي مستقبقوا دي نبامي ورد إن شاء الله مدانا مدسوا يا النبي آه النبي وما أهلتك وما ahlakak wà má ahlakaka kí ló kí ló kágbá kò bá ọ kí ló mú ọ ṣòfò hàn ó ní ànábì bá fi ń bí ní mọ́nú wà pààtó alàmúra àti fi Ramadan mo súnmọ́yàwó mi lọ́sàn-án Ramadan gba ànábì gbọ́ ẹ̀tọ́ ṣínú ọbẹ̀ ti gbé ọmọ lọ́wọ́ àbí ọmọ sì ti ju ọbẹ̀ lẹ̀ ànábì bá bẹ̀rẹ̀ dájọ́ lórí.

ẹrú yàtọ̀ tẹ́lẹ̀ wọn o lórí àwọn èèyàn ti ń dapọ̀ o ẹrú yàtọ̀ sí kí ni jọmọ́ bọ́ ọ bá lọ rèé fún ìyẹlẹ́wọ̀n mẹ́wàá ọ̀tí kọ́ ọ̀tí kú nínú dáhùn yìí ẹrú ti ń bẹ̀rù kọ ẹrú ẹrú àmọ́ arẹ́rú mọ́ kò mọ̀ tẹ́rú mọ́ láyé àti ẹ̀mọ́ bí wọ́n ti ọrịa ọ̀rẹ́rú nù àbí adábíwá fún ní ìdájọ́ ẹlẹ́gbẹ̀ẹ́ fahal tastati'u an tasuma shahrayni mutatabi'ayn ìjọ́ lè gbà rí oṣù méjì mọ́sá tábí àì ọ̀nà tó dánú oṣù méjì yìí ọmọ gbà tẹ̀lera wọn ni àkọ́kọ́ oṣoojú ọ̀run ló gbọ́dọ̀ jẹ́ ẹlẹ́ẹ̀kejì ọmọ gbà lọ ní so ọ gbọ́dọ̀ sí mi o bàbá gbà rí oṣù káàbọ̀ wá ní a ọlọ́nà rí pé mo try jẹ́jẹ́ ìsinmi ọdún méjì kì ní complete ìjókù ah tó àti lọ́ọ̀dẹ́ sí mi náà ọ̀tún bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ padà alẹ́ sọ́ọ́ sí mi náà kọ́ wá alẹ́ rẹ̀ nítorí aláàbí àdúgbò ra òní mímọ̀ anábì wa wí bẹ́ẹ̀ fọkùnrin wọn pé máa ń tẹ̀sẹ̀tẹ̀ sọ ní kápá ń tẹ̀sùn mọ́ ṣàró ìní mú tàtà àbí àyè kọ́ gba oṣù méjì tẹ̀lé ra wọn ọkùnrin tó ní láà ẹ̀ anábì ìlágbára rẹ̀ bí yóò bá lágbára àkọ́kọ́ ìkejì ló wá tẹ̀lé kẹta anábì ní fàhàlìtẹ́jì dùn máa tó tẹ̀ sọ lágbára kọ kó aláìní ọgọ́ta sixty jọ kọ́ sì bọ́ wọn náà a ọkùnrin tún ní là ìyá nàbí agbára mi ò ká tẹ̀lé agbára mi ò ká sì ń dàn kan wò ìgbàgbára wá ká kan náà ronú pé ee, láti wá sọ̀rọ̀ ara mi níbi ó o. فأتي النبي صلى الله عليه وسلم بعرق فيه تمر ما تجدي عقر تابينه كوانو فقال أنا يبقى في الدنيا a ní sọ lè bọ́yàn lẹ́ẹ̀kan lọ́ọ̀lẹ̀ bọ́yàn wo apẹ̀rẹ̀ tàbí nù ó yà wọ́n gbé tiẹ̀ lórí ti ṣe sàárà ó máa jẹ́ ìtanràn ọ̀nà tó dáa. ọkùnrin bá tún sọ̀rọ̀ ó ní àdábìdàkùn فهل على afqara مني؟ ṣé ń tẹ́ ní lọ́rẹ̀ ibi tọ́rẹ̀ yìí ẹbí ẹni ó bá tòṣì jù mí lọ ní lọ́rẹ̀ gbé fún bẹ́ẹ̀ náà ni àwọn ní tó bá dé báwọn bàmá báyìí náà láàbì táyé ha tẹ́lẹ̀ yóò gún mọ̀dínà yìí ti tóbi tó yìí níbi mọ̀dínà ti bẹ̀rẹ̀ níbi ó parí sí yìí kò sí áhàlù bẹ́ẹ̀sì kò sí fámìlì kan lọ́kọ tìyàwó kan áhàwájà ilé yìí mi nì táwa yẹ olòṣì tá ní bùkátà sí èso dàbínú ìtótó èmi náà èmi náà mọ́ yóò lọ síjú a nígbà tọkùnrin yìí sọ ilé fàtọ́ṣìkà nàbí yìí sallallahu alaihi wa tó rẹ̀ ní pé <laughs> ìwé yẹ̀wò wà ní ìwé yẹ̀wò ilé yìí wáyé a ní hátà abádá ti na wà délò nínú tí ó kọ́ mọ́ nìmọ́ ẹ̀rí ànábì ó tẹ̀lé ńjọ náà tẹ́lí bá ànábì ó bá rẹ̀ rìn ànábì ó kọ́ smile ni ànábì mọ́ smile ó dá lóò ẹ̀kọ́ ní inú súnà nù tẹ́lómi ò ní ò ní súnà ká smile yóò mọ ọ ẹni wa ó dára wá sí ẹkú gbọ́nù ha ìwàndíwò àdífò àti anábùwà Muhammad sallallahu alaihi wasallam iṣẹ́ rẹ̀ ó ní gíní kò smile àmọ́njọ́ náà wọ́n ànábì kò smile nìkan o ànábì rẹ̀ ní tẹ́bi bí hátà bá dá sí náà wà délù àwọn eyín kọ̀rọ̀ ànábì báyìí ó yìí ó jáde níta ànábì rẹ̀ ah, ilé ìyàwó ànábì sóò rẹ̀ rìn yẹn ilé ìyàwó wà lélẹ̀ ìjọ ọjọ́ wọn fa ẹjọ́ lọ yìí ń pé ẹni bá báyàwó rẹ̀ ní ṣẹ́wárí bá ti wá tó tẹ̀léra wọn o ìtànà bí ó ti tẹ̀léra wọn nù o bágbára rẹ̀ bá kákóra ẹrú ẹrú gẹ́gẹ́ ló gbọ́dọ̀ rà bágbára rẹ̀ ò bá wá ka àbágbára rẹ̀ ka kò wá rí ẹrú tí ó rà ọ̀nà kejì tí ó fi san ìtànà ó ní kó gbàgbé oṣù méjì bí ò bá wá lè gbà kí n tó yóò sọ pé ẹ̀ mo ṣe wọra mi láti agbára mi ò ní gbàgbé oṣù méjì ń kùn ún kùn ún dáwọn ní jẹ́ kìíní kan ọ̀kẹ́rẹ́ àti ọ̀dájú wọn sọ. ọ gbà ní bọ̀kánú wa ní àìsàn kan tí ń ṣe ó ní kankan tí ò lè jẹ́ kó gbà á ó yá aláìní ọgọ́ta lọ́rí gbọ́ wọn ẹ wá gbọ́ òwò láàrin. ẹni bá lágbára alákọ̀ọ́kọ́ tó máa lọ ju ara rẹ̀ tẹ́lẹ̀ kejì ara rẹ̀ lọ sí ọ̀jì mi. ẹni bá lágbára àwọn oṣù méjì tó àwọn ọmọ òun pé à ìyẹn títì wáyé pátá ìmọ̀ àti naira ń kọ́ yẹn títì máa fi ná sixty thousand naira gan bá ti búkù one one thousand naira àbíyàn kan pẹ̀lú ògbọ́lọ̀ ìbọ̀ ìyàn sixty ọwọ́ àmọ́ sáàkó ń bí awẹ̀ ó lọ bí kábọ̀ ìyàn sixty ọ̀n ṣe ra rẹ o ẹgbà kí fún alẹ́ kan bá lè lè ní sánú àlẹ́ anáfíì ní bàṣírọ́ wọ́n lọ alọ́kọ́ màá bì rọ ogungun olókùn wọn ni wọn mọ mọmọ wọn náà mọra rẹ ọmọ dágbára rẹ ká tó tó bá ń dìsíbọ ara rẹ lọ ń dìsíbọ dìsíbọ ọlọ́run dìsíbọ alẹ wa Muhammad ọlọ́run ṣàánú wọn ẹni bá wa lágbára àti bọ́ aláìjẹ sixty tó wá mọ̀ pé òun kú lẹ́ni àtìgbà rẹ̀ tó wá mọ̀ mọ̀ sí kìíní lọ́sàn-án àwẹ̀ eight jama tó wá mọ̀ mọ̀ ní mọ̀ mọ̀ pé ah ní ah, mọ̀ bọ́ọ̀yàn ìmọ̀ ni wọ́n máa ṣe ní mọ̀ bọ́ọ̀yàn ah dákun mọ̀ kó bára rẹ̀ o torí ìyìn máa ń ní gboyà sọ́lọ̀ délẹ́gùn yẹn pèsè bí tàn án torí dọ́nà wọn bá fẹ́ ká ti sẹ́ni ká gbà rẹ̀ lọ́la àwọn tí ó mọ̀ jáwá fún ẹni tó dé òkè ní orílẹ̀ kọ̀ǹtó mọ́ tó jáwá àmọ́ kí wọ́n kan wá mọ̀ mọ̀ sí yẹ́ ní ògbà wẹ̀ ní máa ṣe tèmi lọ́dọọdún ní òní máa rájú ọlọ́mọdé àdáràn o ọlọ́wọ́ bá wà yìí kọjá bẹ́ẹ̀ o èyí sọ bá tó lè ká mọ́bì kan ó mọ̀ o tẹ̀lé rí nítorí wọn nídìí gẹ́gẹ́ lára wa ṣe ìbẹ̀rù ẹ̀ gẹ́gẹ́ ló nìdí ìbẹ̀rù ẹ̀ kódà yẹ́rí ká kọ̀ ní ìdí ẹ̀sìn ẹ̀gbọ́n tí ó pé mi bá fi dé tó yẹn náà ìbẹ̀rù ẹ̀ náà tó wá ń bẹ lára wa pẹ̀lú ẹ̀ èyàn ti máa ń tètè ráàánú ọlọ́run bí ó ń kò tó wá ń bẹ̀rù ọlọ́run ọba sí lọ tẹ́lú ẹni tó yẹ báyàwó sùn ní tìmọ̀ tí ó kò wú kó ṣe òun náà kàn pé ewu yìí gbà tó wọ́dọ̀ ànábì kí ni wí alákùtù mo dáná rẹ̀ ànábì mo ti panu mo ti rẹ̀ ànábì kánábì tó ní wà mo ṣe báyìí ni ìbẹ̀rù ọlọ́run nù àmọ́ kí wọ́n kan ṣe ọwá kàtàrà wà náà bí wà jẹ́ pé ka ẹnìyàn ṣe ẹnìyàn yẹ kò nù bí ìgbà tí kankan ò díẹ̀ jẹ́lẹ̀ bí ìgbà tí pé kí wá ní ìmọ̀ olówó tí máa fi ṣe náà sí bẹ̀rù ọlọ́run mọ́ àìní bẹ̀rù ọlọ́run mọ́ ohun pé ọlọ́run máa fi tú o ọlọ́run sì máa fi yẹ̀yẹ́ yẹn ni o ẹ̀dá kò gbogbo wa ẹ̀dá máa bẹ̀rù ọlọ́run ní gbogbo wa nínú ọ̀rọ̀ ìlú wa kí bẹ̀rù lọ́wọ́ mú bẹ́ẹ̀ nínú ìṣe wa kí bẹ̀rù lọ́wọ́ mú bẹ́ẹ̀ ẹ má jẹ́ ká dúndú àti lágbára kan àti nípò kan àti nìkìní kan aláìyá ọlọ́pàá ṣàṣì àlékún àgbọ́yé náà fún ẹnì kọ̀ọ̀kan wa. àwọn ọ̀rọ̀ wa pọ̀ lábẹ́ ìdájọ́ tá a mú wáyé tá a gbọ́dọ̀ pàkíyèsí lórí àkọ́kọ́ bẹ́ẹ̀ ọba dánwò kọjá ẹ̀kan lọ lójúmọ́ ẹgbẹ́ ó ti báyàwó rẹ̀ sí ń dájú àwọn òkú ti láwẹ̀ mọ́ tó rọ̀ tó di bí ọwọ́ ọ̀sán ni ọdún ìjọ wá tó wá lókù ó bá tó kí mọ́lẹ̀ ní ẹlẹ́ẹ̀kejì ó di mélòó wà ó ṣé ìtànà méjì ni ó ṣe àwọn àlùfáà gbé yẹ̀wò wọn ni ìdí tó lálàáfíà ní pé ìbọ́jọ́ kan náà ni ọjọ́ kọ̀ọ̀kan ni àìbá àdá tó ní mustaqilla pé tó bá ṣe ẹ̀kan náà ni ọ̀ràn ti ń bẹ lórí rẹ̀ kàfàrọ̀ kan ìtàn rẹ̀ yọ kan oná sì ń bẹ lórí rẹ̀. masala ẹlẹ́ẹ̀kejì táwọn àlùfáà tún ṣàgbéyẹ̀wò rẹ̀ lábẹ́ ẹ̀bẹ̀ wọn pé káwá nínú ó ṣe ju ọjọ́ kan ẹni ó ṣe lọ́wọ́ bẹ̀rẹ̀ àti ni ó tún ṣerú ẹ̀mí ó tún ṣerú ẹ̀mí a ní iye ọjọ́ tó rú ẹ̀ bá wáyé lọ́wọ́ rẹ̀ dédé iye kàfàrọ̀ ní bẹ̀rẹ̀ lọ́rọ̀ rẹ̀ tó bá ṣe lọ́jọ́ méjì kàfàrọ̀ ní mélòó méjì tí ò bá lè bọ́ okùn lọ́rùn ẹ̀rú méjì yóò gbàwé oṣù mélòó ó dé oṣù mẹ́rin torí oṣù méjì ní ọ̀pọ̀ ọjọ́ kan ó dáwé oṣù mélòó oṣù mẹ́rin káàrẹ́ ni tí ò lẹ́mìí àwẹ̀ ní ọ̀lẹ́mìí àwẹ̀ ọ̀sìn ti ọ̀dùnkú ara rẹ̀ jẹ́ káàrẹ́ ni tí ò wá lẹ́mìí àwẹ̀ ní yóò bọ́ aláìní aláìní bí mélòó báwọn 120 ọdún wọn bá àmúdá aláìní bí 120 tó nìkún bọ́ káwá lọ́jọ́ mẹ́ta ló fi ṣe jàmọ́ yóò túkọ̀ ọrú lọ́rùn ẹrú mélòó mẹ́ta mẹ́ta àwẹ̀ ló fẹ́ gbà àwẹ̀ oṣù mélòó oṣù mẹ́fà ọ̀sàgbákùnù oṣù mẹ́fà àwọn àdúgbò mọ̀ jẹun ìwọ nìkan lọ máa gbàwẹ̀ lọ ìyàwó rẹ̀ ọ̀tọ́ nílé mọ́ bá ṣe mọ́ ní gbogbo ọ̀sán fún oṣù mélòó oṣù mẹ́fà tí ó bá lágbára rẹ̀ oṣù mẹ́fà yóò bá láàrin mélòó báwọn 180 bí ó ti máa wá lọ́nà bí ó ti máa wá lọ́nà bí ó ti máa wá lọ́nà nítorí pé àwẹ̀ ọ̀ràn èèyàn làwẹ̀ èèyàn àwọn afáwà gbé nǹkan kan ní pé èèyàn jẹ Ramadan pé èèyàn rìnrìn àjò ó rẹ̀ ó wá jẹ́ gbèsè rọmọdọ́nù méjì àbí mẹ́ta àbí mẹ́wàá ààwẹ̀ wa lọ tán ìgbà ààwẹ̀ lọ tán kó bẹ́ẹ̀ ó máa san padà níjọ́ tí ń san ààwẹ̀ rọmọdọ́nù ààwẹ̀ ọ̀ràn yẹn nígbà ní àláwẹ̀ náfìlà ọ̀ràn yẹn níjọ́ tí wọ́n ń san ààwẹ̀ padà ó tún wá kíyàwó rẹ̀ tó ṣé yóò wá ṣe kàfàrà àbí òní san kàfàrà àṣàhì ìdólékè ni pé àwẹ̀ ọ̀ràn yẹn ló dá àwẹ̀ rọmọdọ́ọ̀nù sí ni àmọ́ nítorí pé kìí ṣe ní oṣù rọmọdọ́ọ̀nù kò ní ṣe kàfàrà wọ́n ní kàfàrà yẹn in tó bá lọ gangan ní oṣù rọmọdọ́ọ̀nù nígbàtí ètí tí ti oṣù rọmọdọ́ọ̀nù yẹn kò dáràn kàfàrọ̀ bá àmọ́ yóò padà tó tún ọjọ́ tó yẹ kó san yóò tó tún èmi ìsìn wọn níbẹ̀ nípa pé àwẹ̀ nọ́sírù ló ń gbà àwẹ̀ kó dẹ̀jẹ̀ fọlọ́hún òun náà kò ní san àbí ó san kàfàrọ̀ lọ́wọ́ bóyá kàfàrọ̀ pọ̀ búra àbí kàfàrọ̀ ru eléyìí náà ó wá ń san lọ́wọ́ ló tún wá lọ kọ̀míìtì irú ẹ̀ kò ní san kàfàrọ̀ nítorí pó sùn nínú àwẹ̀ kàfàrọ̀ yóò yàtún bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ padà báwọn afá mi ti rí ni àmọ́ wallahu ta'ala a'lam olúwa wa lọ́ba tó nímọ̀ jùlọ Ramadan ní oṣù papọ̀ mọ́ ẹlẹ́kẹta nínú àwọn fíjì sùlábẹ̀ ọ̀rọ̀ ó ní pé ìyàwó ní akán pàdé pé bá yàwó sí náà ni àwọn àfa àwọn àyàpá irun mẹ́rùn àwọn kan ní ìdájọ́ ni òsì lórí obìnrin àníkílódé wọ́n nítorí pé gbà tọkùnrin yẹn wá anábì ò sọ fún pé rí a lọ sọ fún ìyàwó rẹ̀ náà anábì sọ fọkùnrin pé ó túmọ̀ sí fọkùnrin ní ìdájọ́ ń bẹ lórí àwọn àbá ni àá mẹ́jà gbèlú ṣẹ̀ríà rẹ̀ níjọ́ tí alùmọ́rọ́ afọlọ́gọ́mì ti ya obìnrin tó jẹ́ bàlọ́gọ́mì tó wá tó wá sọ pé òun ṣe jìnnà tó ní kódò òun ti lóyún pé kán sọ̀rọ̀ lóko tá ànábì ò ti dá lóhùn tá ànábì yíjú padà pé ń gbódà ànábì láàmú títí títí ànábì ní à ah, kí ni ẹgbọ́n sí ìkẹ́kọ̀ọ́ sí ẹ̀lọ́ àwọn fámìlì rẹ̀ wọ́n ní ìkẹ́kọ̀ọ́ sí ọwọ́ òkè olóńgbà òkè ọwọ́ ọ̀rá ìtì olóńgbà ọwọ́ ọ̀rá ọba bímọ ìgbó bímọ o ìgbó bímọ tó tún padà wá ìlànà bí i láti tó ọmọ òun mo ó yẹ wá dáhùn ẹwà dáhùn ìdìnà yóò lórí adábí tí wọ́n pé ah wọ́n sàfẹ́ ká ṣe tẹ̀lé àpò yìí náà ọ̀dà adábí tí wọ́n gbójú kó lọ ah ní mo ti dé padà sẹ́ ọmọ mo ti bímọ ọ ti bímọ ọ̀dà adábí lókè ọmọ fúnlọfúnlọmọ tọ́ ọmọ bá ti já ní àbí kí lọ́mọ ń pè yorùbá rẹ̀ tó bá ti mú mú dákàn tó ti já lẹ́nu ọmú tó ti gbọmú lẹ́nu ẹ̀ máa bọ̀ padà wá àwọn obìnrin gbà tí wà síbẹ̀ tán wá mọ́mọ́ ọmọ ó máa mọ́mọ́ bò ìjọ tí ó wà mú ọmọ wa ó mọ́ ọmọ tó já búrẹ́dì sláìsì kan lé lọ́wọ́ orí ànábì ara kọ́dí fatọ̀ ọmọ òun rèé ó ti ẹnu kódà ti ń jẹ búrẹ́dì fúnra rẹ̀ òun lẹ́dí búrẹ́dì ní ànábì tó yẹ lọ kó lórí ni pé obìnrin ọkùnrin tẹ́ wájọ ṣe zìnà ọ̀hún dáa èsì ìdájọ́ yìí náà sí lórí ọkùnrin pé kó wà ábọ̀ ẹni tó gbé ìdájọ́ wá òun láti kí ni òun láti ìdájọ́ fún bẹ́ẹ̀ ni ó gbé ìdájọ́ wá nù pé ó la pé léyìn nísìn ọkùnrin ló gbé ìdájọ́ wá pé ànábì mo ṣàgbákò kí làgbákò tó ń ṣe mo ṣe báyìí báyìí báyìí báyìí ilé ìsìn ní tọ́pọ̀lọpọ̀ àwọn àlùfáà sọ ìdájọ́ ní ń bẹ lórí obìnrin àmọ́ àwọn àmàwà àlàyé wa ìntọ́wà àti zawj káníjọ́ ọkọ bí lọ òun náà rẹ̀ ní bísímìlá ẹ̀hà ajẹ́pẹ̀jọ àgírínù kó náà bá mi sọ débi pé tó bá lọ́kọ́ fọ́ọ̀sì òun ni owó mọ́mọ́ owó tí ó ọkọ̀ fọ́ọ̀sì rẹ̀ nǹkan bèèrè lọ́wọ́ rẹ̀ pé ta ní bẹ lókè inú ẹ̀yìn méjèèjì ní àwọn àbá àtúndé ìkání ìwò obìnrin ní bẹ lókè àà wọ́n fọ́ọ̀sì rẹ̀ kọ́mọ́wọ́ tó bá yẹ pé sálẹ̀ ló wà yóò fò dìde ọ́sùn mọ́sá lọ́jọ́ ẹni pé ah, ẹjọ́ sí ìyìn ẹjọ́ máa ń pa ẹ̀rọ àwọn àfáà pín àwọn àlàyé òkú tóbìnrin tọkọ bá fi lọ tóun náà gbà abọ́kọ̀ òtí ẹ̀bí lọ obìnrin míì náà karamba nínú náà òun gangan ni ó lọ ọkọ directly àbí indirectly pé yóò nà fi ṣòṣe àbóhùn náà mọ̀ọ́mọ̀ ṣèṣe tó mọ̀ pé tóun bá ti ṣe bẹ́ẹ̀ kò sí nǹkan méjì mọ́ orí ọkọ̀ dàrú ni wọ́n jọ mọ̀ sí wọ́n jọ tán ìtànà ni mo rò kọ́ra náà ní báyìí pàtà ànábì ò béèrè lọ́wọ́ ọkùnrin o pé ìyàwó rẹ̀ ń kọ́ kò lẹ́sẹ̀sì ẹni ó gbé ìdájọ́ wa ni ẹni ó bá sì dálóbìnrin òun náà ló wá tó wá béèrè ìdájọ́ òun náà lànàbì ó ti àlàyé mi tó fi jẹ́ sí wallahu ta'ala àlá ọ̀rọ̀ pọ̀ lábẹ́ mi. ẹlẹ́rìí ti ni pé ó lè jẹ́ ṣe kóbìnrin ó wà ní condition tá a gbà fún òun lè mọ́ gbàwẹ̀ kó wà ní condition pé agbàgbé kí ni o ó lè mọ́ gbàwẹ̀ lápòjú ẹni tí obìnrin tó ti ń ṣe nǹkan oṣù ìgbà tí nǹkan oṣù rẹ̀ máa wá dá sọ́sàn ẹgbẹ́ ó dá sí aago méjì lọ́sàn òun bá wọ ẹ̀jẹ̀ náà bá ṣe ti bẹ̀rẹ̀ nínú ọkọ àwọn pé a ọmọbìnrin yìí ti mọ̀ ló wá kì í mọ́lẹ̀ níjọ náà nírú bẹ́ẹ̀ ń obìnrin ò ní sàtàrà torí pé òun ò láwẹ̀ lọ́jọ́ yẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọkọ ló ṣe kí ni ọkọ ló dáná àwa ah, ní gómìnà wà ó pé èmi òkú ní sọ̀tánà kó wá máa tó wá lọ pa ọkọ sí o àwọn ah, obìnrin rere ìdájọ́ tá sọ yìí yóò bẹ lórí ọkùnrin àbóbìnrin tí wọ́n ní ẹ́síùsì tó gbà wọ́n láàyè kán mọ́ gbà wẹ̀ tẹ́lẹ̀ àmọ́kàdá bá lé excuse islam gbà tó tíyẹn bá ń bẹ lórí us excuse yẹn ò lè mọ́ gbà rẹ̀ lápòjúwe wọ́n wà ní travel wọ́n sí ní ẹ̀wọ́n náà bá sọ fún wọn lánàá Qur'an àwọn ìgbà mọ́kàdá ní nǹkan maridan aw ala safarin fa'iddatun min ayyamin ukhra ẹni bá ń ṣàìsàn nínú abóńbẹ ní ìrìn àjò ó lè fàwẹ́lẹ̀ kó sọ padà ní ọjọ́ mi ọkọ̀ àti ọwọ́ travel láti rúlẹ̀ yìí wọ́n lọ lọ́rin wọ́n travel lẹ̀ yìí wọ́n lọ Kano wọ́n travel lẹ̀ wọ́n lọ London wọ́n travel lẹ̀ yìí wọ́n lọ America wọ́n travel lẹ̀ yìí wọ́n lọ Dubai wọ́n travel lẹ̀ yìí wọ́n lọ Saudi láì níbi ẹ̀lẹ́ wọ́n travel. ìgbà wa travel lọ eh, ara wọn bá gbé mọ́ náà bá kiri àwọn ọmọlẹ̀ mbẹ́ lọ́sàn-án wẹ̀. àwọn méjèèjì tẹ́lẹ̀tẹ́lẹ̀ ńgbà wọn ti di arìnrìn àjò ààwẹ̀ òkè ń ṣe ọ̀ràn yẹn lé wọn lórí wọn. so ipò pọ́njúdẹ́ pé ìgbàláyé wà fún jẹun bẹ́ẹ̀ ni ìgbàláyé irú yìí náà wà torí bá nínú àjò ni wọn àmọ́ tí bá lọ fa mi ní ẹ̀yà mi san padà ọjọ́ yẹn sì ni wọ́n san padà ó ìyẹn bóyá mo lálàyé àná oṣù àwọn méjì ti ń bẹ nípò ẹni tí àwẹ̀ oṣù yàn fún mi ọjà pé orí yẹn náà wá àbá ìtàn tí ò lè jẹ́ kán gbàwẹ̀ ń ti wọ́n bá lè jẹ́ kán gbàwẹ̀ ni kò ní kán mọ̀ lè súnmọ́ ara wọn bí ẹn tó ní chronic ulcer tí ọ̀sà dá láàmú gan pé wá dá láàmú nílùú ọjọ́ náà tí wá túnú láàárọ̀ gbàjọ́ mi dọwọ́ ọ̀sán ni gbogbo ẹ̀ bá ti dáadáa padà tó wí ayáwó náà jẹ̀ parí nǹkan náà bá ra wọn lẹ̀ wọ́n wà nípò ẹni tí àwẹ̀ òjọ́ náà yẹn lé lórí wọ́n wé ọ̀dẹ̀ ọ̀dà tán bá kí ra wọn mọ́lẹ̀ òsì ká lórí ọ̀rọ̀ alàṣàṣe ní ìtòlékè lọ́ra wọn nìyẹn mọ́ àwọn àfa àmọ́ gbà wá mọ̀ràn pé ó yẹ káwọn méjèèjì ó wá bọ̀wọ̀ oṣù rọ̀mọ̀dán àfẹ́ hàn wọ́n lè mọ̀ tọ́lọ́wọ́n hàn wọ́n láti ní kò sí kàfàárọ̀ àmọ́ kò túnmọ̀ sí àwọn náà tiẹ̀ máa lè bẹ̀rù ẹ̀ka sọ sí ìgbẹ́lẹ̀ kan ìbẹ̀rù ọlọ́run ẹ̀mọ̀ àwọn kankan bẹ ṣẹ̀rí àgbà wà láàyè rẹ̀ àmọ́ kọ̀ pé a ah, yóò tọ́ kíyẹn tiẹ̀ wá tiẹ̀ wá ka ọlọ́run fún náà tiẹ̀ bọ̀wọ́ kóṣù kíláwà oṣù rọ̀mọ̀dán ọlọ́mọ ṣàfún wa ní àgbóyé ọ̀rọ̀ rẹ̀ kó ti ṣàlékún dáadáa fún wa nítorí àkókò wọn yà tó kán sí ń bẹ táàrin lómi náà ẹja gbó tó sí báyìí náà ń ṣà tó bá tún di ní ọ̀la ibi adé náà ni torí àwọn ọ̀rọ̀ sì ń bẹ lábẹ́ ẹ̀bẹ̀ wọn à lè súnmọ́ra wọn ní sábàtà àwọn nǹkan míì tí ò dé wọn súnmọ́ra wọn kọ́ alìtìmná ìyóò náà ń kọ́ gbogbo ẹ̀ náà ń ṣàlùmá ọ̀tá àlá ọlọ́mọṣà jíwájú kó sọ́wọ́dọ̀ lálọ́ tó bá ti lọ́la a máa gbé inú yẹn wò so lẹ́yìn yóò a máa lo sáwọn issues tí ó bá ń kù náà أبلغ ضوى الدلوى وبمنه وكرمه وعلمه وفضله أن يزيدني وإياكم علما نافعا ورزقا طيبا وعملا متقبلا وشفاء من كل داء وصل اللهم وسلم على عبدك ورسولك محمد وعلى اله وصحبه اجمعين سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت عن السؤال قال لي تفضل ها هي لوبو يو ساوي اه لوبو parastamọ tó jẹ̀dáwẹ́ oníbèèrè ìbèèrè pé ìdíyàn lè lo oògùn ní ọ̀sán paracetamol ẹ̀rọ ọ̀nà abo ni ó gbà kọjá ọ̀nà ọ̀fun awẹ́ ti bàjẹ́ ẹni tí ń bá ń gbà rẹ̀ kó gbọ́dọ̀ lo oògùn ẹ̀rọ tí a sọ lẹ́ẹ̀kan ló ń gbé apá àwọn yẹn débẹ̀ kò bá jẹ́ tó korò àbí kí ni o àbí tó dùn èèyàn bá mọ àgbo lọ́sàn-án àwẹ̀ àwẹ̀ rẹ̀ ti bàjẹ́ ẹ bọ̀dá orí fọ́ mi ni mo dẹ̀dẹ̀ mẹ́ǹtẹ́nì àwẹ̀ yẹn àà ìrọ̀ mo máa ẹrú ọlọ́run ọba kan èèyàn mi náà ni o fámìlì mi ni o àmọ́ ń gbà tó ti wàá gbàgbọ́ yín dáadáa ẹni ẹ máa ń sábà ní orí fọ́ báyìí wà ṣé ọmọ rọmọdọ́nù láti ẹ̀ náà mo tún gbọ́rọ̀ pé à mo ti máa ń gba rọmọdọ́nù tipẹ́tipẹ́ o ìlú bá ti gba rọmọdọ́nù tí orí ẹ̀ bá ti bọ̀ òun kà máa wà ara sọ ní ọ̀rọ̀ tó ké ẹ máa fún ìgbẹ́gidi ní pírẹsẹ̀ntì ni màá kàn wọ́n rà lókun báyìí fún mi náà ní oúnjẹ títàn tó dásọ̀lù gbogbo oògùn tá a bá lò á ti lò ó before before kí a tó bẹ̀rẹ̀ a tó jẹ sàárì tán tàbí kó jẹ́ lẹ́yìn ìṣinú ẹni wá ní ọlọ́run mọ iye àwẹ̀ tóun ti ń gbà láyé tóun mọ ń lo migraine tóun mọ ń lògùn ẹni ẹ̀wọ̀ afáàyè tó béèrè náà ìdíyàn ní màlúù paracetamol ẹ̀ tó máa wọ pé ààbò ah, oníṣàn fọyàn náà láti di ká bùkátà sí ká mọ dára wa ní ẹ̀kọ́ dáadáa ká dẹ̀ mọ̀ ṣàlàyé ọ̀rọ̀ ọ̀pọ̀ wa ọlọ́mọṣá àti àgbọ̀yé ẹ̀sìn ìfẹ́lẹ́ kankan. nígbà mo wá lọ mọ̀hádọ́rọ̀ kan ládùúgbò kan náà ní Ramadan last year ọ̀rọ̀ wá débi ọ̀rọ̀ yìí lẹ́nìkan náà bá ní ọ̀rọ̀ tẹ́ ń sọ ẹnìkan mọ̀jọ ẹ̀bí òun náà ń jẹ ta ni pé tó bá ń bá ń gbáwẹ̀ tó bá rẹ òun mọ́ ń lógun o tó túmọ̀ sí pé àtàwọn èèyàn wa kò tí ì yé wọn dé lẹ́bù pé àìmọ́ ń lógun nínú àwẹ̀ tó bá ti rí pé ọ̀rọ̀ ẹ ti bùkátà ti kọ́ lógun jáwẹ̀ lógun kọ́ tán padà islam àwọn abẹ́rẹ́ kan bẹ àwọn drip kan wá ń bẹ njalè gbogbo eléyìí lápadà dé njalè mọ́ gba drip ṣàlè mọ́ gba abẹ́rẹ́ ṣe pé drip ò ní gba ẹnu wa kọjá inú iṣan wa ní ó gbà abẹ́rẹ́ ò ní gba ẹnu wa kọjá inú iṣan wa ní ó gbà eye drop kí ló pẹ́tọ́ máa ń kọ́sí gbogbo yìí insha Allah agbèyẹ̀wò náà kí rọmọdọ́nù tó dé nínú àwọn sílẹ̀sílẹ̀ àti àmbálọ̀ ìfẹ́ aṣáàfẹ́ lọ́nkọ́lọ́mọṣáàlọ́wọ́ ẹlọ́mọ́pa ìpọ̀tán nínú àkóṣàlẹ́kọ́ mọ́ tàbí fún àgbọ́yé tàbí fún dáadáa fún ìṣọ̀kan wa náà ọlọ́run tó ara lọ sọ́yì tọ́tọ̀. ẹni tí ó bá mọ̀ọ́mọ̀ sí ibi fi gbé tí yóò kàn sàwọn padà ní àbí yóò san ìtanràn àti sàlàyé lẹ́ẹ̀kan pé nínú àwọn tí ó kàn san padà ló wà kò ní san tó bá máa máa pè é bí Allahu ta'ala. ìdájọ́ obìnrin tí ó lóyún tí kó má gbàwé ní àbí ó gbà á ìgbà ní nínú ọ̀rọ̀ tá a padà wá gbé yẹ̀wò lé náà wá torí bẹ́ẹ̀ ó fẹ́ díẹ̀ ó lóyún àtòbìnrin tó breastfeed ti ń fọmọ lọ́mú àwọn àlùfáà nínú Islam wọ́n á ṣàgbéyẹ̀wò ọ̀rọ̀ àwọn méjèèjì púpọ̀ arínú wọn tí wọ́n ní gbogbo wọn àgírí kó lè jáwé tó bá ti ní lára tí oyún bá ní ọmọ lára aboyún yẹn fẹ́ ní ohun gangan lára wọ́n àgírí kó jáwé bọ́ kí ni kó ṣe ibi táwọn ti wá àti táwọn àbá àti wá dé ṣé ọmọ amín yóò kàn san padà ní àbíkú sọfídíà àwọn àlùfáà kan wọn rún mọ bí àyà tó lọ ní wàhálà lẹbi iná yìí tẹ kó náwó fìdíà tuntun àmúsí pípẹ́ ní tí ò bá ti lágbára rẹ̀ kó san fìdíà ó bọ́ aláìní náà ṣé bẹ́ẹ̀ náà wà lórí أريا سبعة عبد الله بن عباس سيدنا عبد الله بن عمر تقدم رضي الله عنهما وعن الصحابة أجمعين في الطبيب àmọ́ wallahu ta'ala àá padà ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ o àmọ́ mọ̀ràn táwa máa ń sábà fún àwọn obìnrin ni pé káwọn obìnrin mọ̀mọ́ sáfá bẹ mọ́sálà yìí mọ́ ìní akàn lóyún akàn conclude náà ni pé mi gbà wọ́n a ti conclude náà pé kàfárọ̀ ní ẹ̀ bíbí àdìmọ̀ tí o kọ́ ọ̀ lé kúrú ìgbà kọ́kọ́ mọ́ra rẹ bẹ́ẹ̀ bọ́sọ̀ àwọn obìnrin ò ṣe fún ní ìdájọ́ kan náà bí ọ̀rọ̀ yìí àwọn obìnrin míì ń bẹ kò lè gba àwẹ̀ pẹ̀lú oyún ṣùgbọ́n ó lè gba àwẹ̀ tó bá ń bẹ̀rẹ̀ sí ìjì obìnrin míì ó lè gba àwẹ̀ pẹ̀lú oyún but kò lè gba àwẹ̀ tó bá bẹ̀rẹ̀ sí ìjì ó ní mélòó obìnrin míì ó lè gba àwẹ̀ tó bá lóyún ó lè gba àwẹ̀ tó bá bẹ̀rẹ̀ sí ìjì ó ní mélòó obìnrin míì kò lè gba àwẹ̀ tó bá lóyún kò lè gba àwẹ̀ tó bá breastfeed ó di mélòó tẹ́lẹ̀ ní ẹlẹ́kẹ̀rin yìí nìkan ó ní iṣu yìí yẹ kó wà lórí ẹ̀ tẹ́lẹ̀ àwọn ẹni àkọ́kọ́ yẹn kò yẹ kó sí iṣu lórí ọ̀rọ̀ wọn àwẹ̀ tóbi kọjá káwá rò pa àkàmọ́ àṣọ di fídíò àmọ́ra wa lọ́wọ́ nǹkan ńlá láwẹ̀ tá a fẹ́ gba ẹ̀sẹ̀ ńlá láàrin tí mẹ́ ṣé ìwọ obìnrin bẹ́ẹ̀ kó lè gbàwẹ̀ pẹ̀ lóyún ẹ kó mọ gbàdúrà ti lóyún tó wà rò pé òun tọmọ lọ́wọ́ báyìí òun lè wà lóyún ní next year ẹ kó gbà kó tán ó sàn yìí tí ò lè gbàǹgbà tí ń tọmọ lọ́wọ́ kó wá sàn gbà tó wá ti lóyún padà tí ó bá jẹ́ pé lóòótọ́ ó ń bímọ lọ́dún nìyí olóyún lọ́dún nìyí wọ́n mọ́ sálà yẹn ta mọ́ wẹ́ẹ́ gbé wọlé nù bí ẹran pé àwọn obìnrin dẹ̀ rí àmà bímọ lọ́dún yìí tó bá tó àrọ̀dún tó ń bọ̀ àmà àti ti lóyún bá tó àrọ̀dún tó tẹ̀lé àti ti bímọ bá tó àrọ̀dún tó tẹ̀lé àti ti lóyún ẹ̀ sí mi mélòó nu yín gan ní bímọ ní bí ṣiṣẹ́ rẹ̀ pẹ̀lú àtúntà àti tó náà kálukú ló ti àdọ́pì sí ìfètò sọmọ bíbí tẹ̀ ń ṣe kálukú ló ti ń péjì ọmọ fún three four years ní sinmi kálukú ní ti ń tẹ tí ọ̀pọ̀lọpọ̀ mọ bímọ mọsíní ọmọ bímọ kálukú náà ti ń dọ́gbọ́n sí tàbí bẹ̀rẹ̀ tí wọ́n ń dọ́gbọ́n sí ẹjẹ́ ìtumọ̀ àáfin ẹ̀jẹ̀ skúlì fún wa pé òun bímọ lọ́dún ni òun tọmọ lọ́dún yìí òun lóyún lọ́dún yìí òun ló bá lọ dibẹ̀ bí ten years àwọn ẹ̀ máa dáwẹ̀ three hundred nù lọ́wọ́ mọ́ tara rẹ̀ mọ́ tara rẹ̀ mọ́ so ẹni tó bá yẹ kó lè gbàwẹ̀ pẹ̀lú oyún kò gbà tó bá yẹ kó lè gbà rẹ̀ pẹ̀lú kó ń breastfeed ó gbà tó bá yẹ pé òkè breastfeeding nìkan ló lè fi gbà wẹ̀ ẹ kó sọ dìgbà yẹn kó fi sàwẹ̀ padà tó sàwọn kó o sì lè san padà yẹn gan lè gẹlẹ̀ ó tó bá jẹ́ tó yẹ pé kò lè gbà rẹ̀ pẹ̀lú oyún kò lè gbà rẹ̀ pẹ̀lú kó breastfeed ó dẹ̀ rí pé òun rí òun lóyún òun gbà òun lóyún òun bímọ òun lóyún òun bímọ tó Allahu a'lam bóyá yóò ń lálẹ́ wò pé òkè kó Nàìjíríà àmọ́ insha Allah ẹ̀kúnrẹ́rẹ́ lórí àlàyé ọ̀rọ̀ yìí à ń bọ̀ wá ṣe àlàyé rẹ̀ bí ìdílé láìta gbogbo àwọn asáàrù tá náà gbogbo ẹ̀ náà ló wọnú ara wọn ẹ̀kọ́ òde bẹ́ẹ̀ nínú tí à ń bá lọ bí ìdílé lá ọlọ́mọṣà fún a ní wọ́n àwọn wọn àṣù lówó tí wọ́n lè fi ṣe fìdíà táwọn ọmọ wọn lè bá wọn gbà lẹ́yìn Ramadan èyí táwọn ọmọ wọn ò fi bá wọn gbà lẹ́yìn Ramadan tó rẹ̀ pé ti wà nípò tí ò bá wọn gbà rẹ̀ kí táwọn ọmọ wọn ò sí máa bá wọn ṣe fìdíà lójú ayé wọn so káwọn ọmọ ọmọ bá wọn ṣe fìdíà nígbà tán wà láyé káwọn làwọn ọmọ yìí wà lágbára wọn ti fìdíà agbára tán ní ni pé wọ́n lè gbà wọ́n padà tí gbèsè àwẹ̀ tó ti ń bẹ lọ́rùn rẹ̀ sọ́ọ̀mà àlùkò wà lè yóò pé káwọn tí ó jogún rẹ̀ tó jẹ́yàn rẹ̀ kí wọ́n bá gba àwẹ̀ náà padà ẹnu òkú lórí ọ̀rọ̀ yẹn àwọn míì gbà pé àwẹ̀ tí wọ́n ń sọ oníṣìyà àmúnáfẹ́rẹ́ àwẹ̀ tá a dẹ́jẹ́ fọlọ́ pé wọ́n lọ tó bá ṣe nǹkan báyìí fún mi màá gbàwẹ̀ ọjọ́ báyìí láti fi ṣe ìdúpẹ́ àti ìmọ̀ ìmọ̀ nǹkan kan wá ṣẹlẹ̀ yá yòówá láwẹ̀ gbà bàbá yòówá rí àwẹ̀ gbà wọ́n ní yóò làwọn ọmọ ni mo bá a san pé bọ̀tù rọmọdán àwọn ògbà kó lálàáfíà a sì láwọn àlùfáà mi ìdọ́gba pé ó lálàáfíà náà débi rọmọdán mọ̀tìmọ̀ràn táwọn bá gba oníbèrè pé tí wọ́n bá lè gbìyànjú pé kí wọ́n bá mọ́mí wọn san fìdíà èyí wọn bá lórí ọlọ́wà. aláwọn rí haid àwọn ti tán àwọn wá ti wẹ̀ àwọn wá ń gbà rẹ̀ lọ làwọn tó wá rí stéèlì padà tẹ bá ti mọ̀ pé stéèlì tẹ rí yẹn ti kọ̀dẹ́ẹ̀tì máa haid because nínú tóbìnrin gbọ́dọ̀ sọ́ra ìpín kó make sure kóhun ti mọ́ síwájú kó tó ní kóhun màálù màmá gbà kó dá lójú tóbìnrin bá dẹ̀ fẹ́ mọ́ ìmọ̀ra obìnrin kó ń bi nǹkan oṣù nǹkan méjì ni méjì dáhùn yìí obìnrin mi ò lè jẹ́ kan ní o máa lò tí ò ní lò kejì à ń pe kíní kan nínú ṣẹ̀ríà àwọn ń wa ní alqassatu albayda alqassatu albayda obìnrin tó bá ń ṣe nǹkan oṣù tó bá ti fẹ́ mọ́ ìntí àríjà àgbà pé òun ti mọ́ oníjáde ní alqassatu albayda bí omi wáìtì kan báyìí ó máa wáìtì tí a funfun tí a funfun gangan ni o kèrè gbá a funfun bí ìyẹn náà ń pè ní alùkọ́sọ́tú àlùmẹ̀yìnlá tóbìnrin bá ti rí eléyìí obìnrin ti mọ́ ìkejì òun wá ní tóbìnrin ò bá rí eléyìí àwọn obìnrin níwà wọn kí ń rí eléyìí láti fún fáwọn ti mọ́ nù ṣáìdọ̀ in táwọn ọmọ ń wò táwọn máa fi mọ̀ fáwọn ti mọ́ òun ni intanpe ní alùjàfà alùjàfà fún yẹn ó ní kó ju ibi tí nǹkan oṣù ti wá ó kàn máa dry ó máa gbẹ nǹkan kan ò ní wá mọ́ tó tí nǹkan kan bá ti wá mọ́ ó ti gbẹ pé ó ti gbẹ yẹn ó ti mọ́nà nì táwọn kóbìnrin make sure pé òun ṣiṣẹ́ lórí méjèèjì kó tó conclude pé òun ti mọ́ because ẹlòmíì ò tí ì mọ́ á rò pé òun ti mọ́ then ìyá lọ àìsàn ti là á ó láwọn èèyàn nígbà táwọn èèyàn máa ń béèrè kan mọ́ gbé iná àtùpà wọ́n máa lọ fi wo kí oṣù wọn wọ́n fi chẹ́kẹ̀ ìrètí gbé náà tùpà tó bá ti mọ́ màmá ẹ̀mọ́ ìwùlẹ̀ lẹ́yìn kanjú kanjú fẹ́ make sure pé ẹ mọ́ kátó padà sínú ìjọsìn kọ́nà kan ṣàfihàn ní àgbóyè ọ̀rọ̀ Allahu ta'ala. ẹni tó ṣàlù àlá lọ tí eyín wá ń ṣẹ̀jẹ̀ àti káwọn ọmọ bá lù àlá yẹn lọ àti káwọn ọmọ bá lọ wẹ́ẹ́lì tó lékè ní pé kàn bá lù àlá wọn lọ wọ́n kàn ṣan ẹ̀jẹ̀ yẹn lọ èyí táwọn afáàmù ń gbé òun gbà mí pé tó bá lọ aláṣẹ tó ní ẹ̀jẹ̀ tó bá ń yọ láti di ìmú wa ìyẹn náà sì lẹ́jọ́ tó pọ̀ lórí rẹ̀ ọlọ́run tó àlàkà. kò sí ní strength àti ìgbà gbogbo ara lè claim bá ní strength ayé ẹ̀kọ́ gbogbo ara lè claim pé àti strength ẹni bá ń rí sábà tí wẹ́n ti pé tani omi stress láti ti gbà wẹ̀ náà tá à ń bẹ mọ́sálásí bí more than fifty percent ló náà sọ ṣe à ah, ní gbàgbára mi ò ká tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà tọ́lọ́ bá sílẹ̀ fún wa báwọn so mi ò ní strength yẹn ò ṣe skills so mi mọ̀ kí yẹn gbà pé a ah, mi ìlé gbà wẹ̀ owó rẹ̀ mi or something like that mi ìlé gbà wẹ̀ nu àmọ́ ìmọ̀ six mi wà ní strength ah, ẹ ó ti tíjì náà nù gbàgbà tó bá jẹ́ pẹ́ẹ́sì ẹ̀sìn náà ni pé ó kí ó máa rẹ̀ wọ́n ó ti ó ti sick náà nìyẹn tó ìmọ̀ kéèyàn gbé rẹ̀ dábẹ́ pé òun sick ẹ̀hẹ̀ àmọ́ pé òun ò ní strength tó yìí ó gba àkíyèsí dáadáa èyí táwọn àbá mi ìmọ̀ bẹ́ẹ̀ pé yóò ti hàdé ti wà lórí olè tó bá ń gbàwẹ̀ tó wá ṣiṣẹ́ wàhálà gan-an tí wàhálà yẹn ti fẹ́ tẹ́mì rẹ̀ ti fẹ́ kó sì wà strike tó sì lágbára gan-an pé ah tó bá continue àwẹ̀ yìí bóyá lè fẹ́ yíwọ́ ah, àwọn afágbà pé ròyìn tó bá tiẹ̀ túnú àwẹ̀ rẹ̀ wallahu a'lam bẹ́ẹ̀ mo rò pàdé lẹ́bàá أبلغ الله سبحانه وتعالى بمنه وكرمه وعزه وفضله أن يزيدني وإياكم علما نافعا ورزقا طيبا وعملا متقبلا وشفاء من كل داء وصلى اللهم وسلم على رسولك محمد وعلى آله وصحبه أجمعين inshallah ta'ala a máa pàdé ní ọ̀la bá àdàsọ̀lá ní fọ́lẹ̀ nígbà tá a bá sí òun pẹ̀lú ìwọ̀nà láti máa wá jèrè ní títí láti wọ inú oṣù Ramadan ìdíje ìlà ìta gbogbo ẹ̀ náà ìpalẹ̀mọ́ ni kóníkàlùkù wa náà ọ̀dà kàmúra sí ọ̀rọ̀ ara Ramadan ẹ̀jẹ̀ àlọ́ ẹ̀jẹ̀ máa ń ju wa ẹ̀jẹ̀ àlọ́ fọ ẹ̀yìn ara wa mọ́ ẹ̀jẹ̀ àlọ́ fọ wa mọ́ ẹja lọ fọ ìgbọràn wa má ẹja lọ fọ ìdínà wa má ẹjọ jẹ pé Ramadan wa ètùtù àdìjọ náà lè àdìsí ọlọmọdé.